الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدًا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أنا يلجل و قد نتسيكي أريد كفي وكوارثا أسيريا وانكا سجتي باتنجي أريها nítorí kékeré yìí ó lè bá àjẹ́ nítorí pé yóò sọ àrí nínú ilé ayé tá a wà yìí àyàfi kéèyàn orí àìsá nítorí pé ilé ayé téèyàn bá sọ̀rọ̀ alẹ̀ fún sísì ló máa ń ṣìyàn lọ́nà sísọnù ló máa ń sọ̀yàn nù èèyàn padà dẹni tó jáde kúrò nínú ẹ̀ láì jẹ́ kó rí nǹkan rẹ̀ mú jáde kúrò nínú ẹ̀ wọ́n kàn máa sọ pé gbogbo gbèsè ayé fi jẹ ayékáyé o fi jẹ gbádùn kí gbádùn ọkàn lólé ayé Olobi lọ bí òṣìṣẹ́ nítumọ̀ ó lọ bí òṣìṣẹ́ sàǹfààní níta gbàlérò pẹ̀lú pé kárílẹ̀ ayé sá kése pé náà ní wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká ṣe léèwọ̀ fúnra wa ọlọ́run ẹlẹ́dàá wa kìí ṣe nǹkan lẹ́tọ̀ọ́ fún yàn kéèyàn wá ṣe léèwọ̀ àyàfi téèyàn bá jẹ́ káfíìn kìí ṣe ń òun náà ní kéèyàn kọ ìkàkọ́ sí gbogbo ntọ́jà tó dùn tọ́lọ́ wọn bá ti lẹ́tọ̀ nínú ilé ayé pé ẹ máa lò ẹ máa dànfààní rẹ̀ kí wọ́n wá jẹ́ pé àwọn ntọ́jà tó dùn yẹn ó dì ní wọ́n máa yàn án rárá níta àgbàlérò oní ẹnikẹ́ nínú ilé ayé yìí báyìí ẹ̀tọ́ ni fún ìwọ tó jẹ́ mùsùlùmí kí wọn náà jẹ gbádùn gbogbo ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́. kí ọlọ́run ráǹfà ní gbogbo ńtọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tí ò ṣe o ní ìwọ̀nba bí ò ti ṣe ní mú ọkọ ìrójú dínà sẹ́sìn tí òfin ní dání tó ṣe pé gbélé ayé fúnlé ayé lásán ni kò máa lólé ayé rẹ̀ fọ́lùkì yára rẹ̀ ẹ̀rí àwọn ẹni tó jẹ́ pé wọ́n sọ rálẹ̀ fúnlé ayé ilé ayé nìkan làwọn lé oníwájú oníwájà fún un. ìlàyé ọwọ́ ọmọ adẹni tó gbàgbé àti sin lọ́n ìlàyé ọmọ agbàgbé àti dúpẹ́ fọ́lọ́n ìlàyé ọmọ amálẹ̀yára tètè lọ síbi àti sin lọ́n ìlàyé ọfà wọn sẹ́yìn níbi àti sísẹ́ rí àwọn ẹni tó bá rí bẹ́ẹ̀ àwọn làwọn ẹni tó ṣe pé wọn ọ̀ráyé sá àwọn làwọn ẹni tó ṣe pé àǹfààní ilé ayé adùn rẹ̀ àsìkò péréte òun ló ń tàn wá jẹ ló ń ba tiwọn jẹ tọ́jú wá di ọ̀tọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ń fẹ́ kémi pẹ̀lú rẹ ká sún ètètè ká sì yára dáadáa níbi àti ṣe àwọn ṣe olóore àwọn ṣe ìgbàgbọ́ òdodo ká síra ká yára níbi àti ṣe àwọn ṣe eléyìí tó ní í ṣe pẹ̀lú títẹ̀ lánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìdí ni tọ́lọ́run ẹlẹ́dàá wa tó fi yin àwọn ẹni tí wọ́n ń ṣe báyìí lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an wọ́n ní as-sabiqun as-sabiqun ulaika al àwọn ẹni tó ń pè a máa yára gbáwájú àwọn olùyára tètè gbáwájú mẹ́lòmíì lọ́wọ́ àwọn lè yan o. ulaika humul muqarrabun àwọn làwọn ẹni tọ́lọ̀ wọn ẹlẹ́dàá tó máa ń súnmọ́ ọ̀dọ́ rẹ̀ kẹ́mi náà lè bá àjọ kan nínú àwọn eléyìí iná làásì ń pépè pẹ̀lú rẹ ká má rẹ pẹ̀tì ká yára ká sóré tètè lọ síbi àti jí ọ̀kan nínú àwọn ará wájú látàrí wọ́n ṣe tọ́lọ́ wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé muhammed. صلى الله عليه وآله وسلم قال يا لدعوات صفوة من عيامي ونسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ألن يرى تتي لسبيا فوجين لا تدلوا لدعين أن يرى lọ síbi àti rí àlùjánnà wọ̀ àlùjánnà wọ̀ ìbú rẹ̀ ó dàbí ìbú sámà àti ìbú lẹ́ni níbi tí àlùjánnà fẹ̀dí ìbú rẹ̀ ó dàbí ìbú sámà àti ìbú lẹ̀ u'iddat lilladhina amanu billahi wa rusulihi gbogbo èèyàn kan ni ó jèrè àlùjánnà o gbogbo èèyàn kan ni ó rí àlùjánnà yìí wọ̀ àwọn ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́. wọ́n sì lè gbàgbọ́ òdodo sáwọn aránṣẹ́ rẹ̀ àwọn náà ni ó jèrè yí báyìí eléyìí túmọ̀ sí pé gbogbo ntí ọwọ́ ànulẹ̀ ayé tó dáa tó dùn tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ pé ká jàǹfààní rẹ̀ kò lọ́wọ́ dè pé kọ́ ọ má rẹ̀ ṣùgbọ́n gbogbo bó bá wù rí gbìyànjú láti rí pé ohun tí wọn náà ṣe tó fi dọ̀kan nínú àwọn olóríire àwọn ẹni àwọn ẹni tó rí gẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìwọ náà gbàgbé ara rẹ o ọlọ́run tó ní sáré o ilé ọmọ kúrò tó máa rọ́bì kọ́m wọ́jà nàti ní ọ̀rọ̀ sẹ́mẹ́ wá tó wọ́n ọ́p ọ̀hìn dẹ́tulẹ̀ mọ́tàkìyìn ẹ yára lọ síbi àforíjì láti olúwa ẹlẹ́dàá yín ẹ yára lọ síbi àṣírí àlìjáná wọ̀ àlìjáná olúwa ẹlẹ́dàá yín. àlùjánnà tó ti pé ìbú rẹ̀ ìbú sámà méjèèje ni àti ilẹ̀ méjèèje apèsè rẹ̀ lẹ́nu di àwọn olùpáyọ̀ ọlọ́run báwo lèmi pẹ̀lú rẹ̀ ti ṣèjọ́ kan nínú wa àfi amúra káyára kámẹ́sì bàtìkò jẹ́ kámẹ́tara wa jẹ́ ayé la tẹ̀ bàtì nǹkan tí ń bẹ́ẹ̀ ayé ọ̀nà fún a ò rárá pẹ̀lú ibi tí wọ́n gbé wa nígbà tá a bá kú òǹbì ọ̀pọ̀ ẹ̀ máa yé wọn ọ̀dààmú fún un. ó wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó gún régé tó fẹsẹ̀ rinlẹ̀ anábì ní badiru bil a'mali sab'an ẹ yára tètè sí àwọn ṣẹ́ ìgbàgbọ́ òdodo àwọn ṣẹ́ rí ẹ tètè jẹ́ kí iṣẹ́ rí yín ọgbà wájú mọ́ nǹkan méje lọ́wọ́ nǹkan méje yìí amúnimálè ṣiṣẹ́ rẹ ni amúnijókòó rẹ pẹ̀sì má ṣiṣẹ́ rẹ bàtẹnijẹ́ ni torí ẹ̀ yára iṣẹ́ rẹ ni ká yára ṣe o hal tantazirun kí lè retí illa faqran munsiya ẹ má jẹ́ kí oṣù oṣù burúkú tí ó ṣe ni tí mú ní gbàgbé ọlọ ẹ oṣù yín kẹ́ ẹ sí ṣiṣẹ́ rẹ. kẹtí ó bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀sì nítorí pé ó sì rọ́jú lónìí ọ̀gbà bí arántí ipá làwọn ọba lọ gbọ́dọ̀ sùn òṣì àti máa mú yàn òṣì tí máa mú ní gbàgbé ọlọ́run òṣì wà tí máa sẹ́yàn òṣì tí máa mú ní jìnnà sí tọ́lọ́run tí rọ́ọ̀ṣì bá lọ sí ọ́ kò sí tàbí ṣùgbọ́n wàá padà dẹni tó ti kọ́ gbàgbé ọlọ́run má jẹ́ kó ṣìyàn ó ti ọ́ o. kótó di kó àrántí ọlọ́run ọ̀hún náà mọ̀kúrẹ́yà àrí kọjá pé njẹ́ sè wọ́n ọ̀nà lọ́rọ̀ ọ̀rọ̀ tó ṣe pé yóò bu àyà yóò bu àrí kọjá sísọ yóò bọ gbogbo làákàyè rẹ kò ní sáyé ń bẹ̀ mọ́ láti rántí ọlọ́run má jẹ́ pé nǹkan yìí ló ń retí kótó di kó ń sin torí pé tí àyípadà bá dé bá. látara òṣì tí ń ṣe ó lè di ọlọ́rọ̀ olówó ńlá tó ti pé owó rẹ̀ ọ̀pọ̀ débi pé sábàárà létí sílọ̀ yóò máa pé kó ọmọ yọ lẹ́nu kó ọmọ bọ̀ lásìkò jẹ́ àwọn ọmọ ọba mọ̀sídà àbí tí wàá retí ọ̀nà làárẹ̀ àárẹ̀ tó yẹ kó tó bá dé báyàn ibà ojú ọ̀nà tá a tọ̀tọ̀ fi sórí re èèyàn ní ìmọ̀lọ́nà máa èyí tá a tọ̀tọ̀ fi sórí ibú ó lè jẹ́ kórì rẹ̀ lèyàn takú sí mẹ́jọ jẹ́ pé ń tẹ́ ìrètí nù ẹ̀yin tẹ́ ẹ lálàáfíà ẹ̀kọ́ láti sin lọ́n lónìí ìgbà tí èèyàn lálàáfíà tí ọ̀bá sin lọ́n ó dájú pé lẹ́yìn àlàáfíà àárẹ̀ á máa dé láàárẹ̀ ìbá dé ó lè kọjú ní èèyàn láti ṣètọ́ lọ́n ọ̀rọ̀ àbí tí wọ́n retí ìwọ ọ̀dọ́ ìwọ alágbára lọ́tọ́ gbádùn dáadáa tí àsìkò gbó tó di dọ́kùjọ́ tó dẹni tí ó lè dá dúró tó dẹni tí ó lè dá tí ó lè dá jókòó tí dẹni tí ó lè fẹ̀yìntì si dẹni tó ṣe pé lè dáná ń lọ retí tí ní ń lọ retí tó jẹ́ lè lo àsìkò tó alágbára. ó lè lásìkò tó lálàáfíà ó lè lásìkò tó dọ̀dọ̀ láti sin olúwa ẹlẹ́dàá tó fi jẹ́ pé oníkò ìtì ìyá ìgbà wúlò lọ́wọ́ ọ̀sẹ́gun ò tí ì pọ́n tó kọ́mọ lọ jẹ́ pé ogbó tí ba tẹni jẹ́ tí èjì ká lè ṣe tọ́lọ́ ló retí àwọn ọmọ wo tẹ mọ̀tòhíza ìwọ́n tó jẹ́ pọ̀ wà lẹ́mìí láàyè lónìí tọ́ lálàáfíà tọkọ láti ṣe tọ́lọ́ ṣekú ti palẹ̀ ní mọ́kú òlókè pẹ̀ níbi tá a ti sin lọ́n ló ń retí torí pé ńgbà tá a wà lókè pẹ̀ yìí la lè sin lọ́n sábà ti lè kú òǹbì ó ti parí ó ti parí nù wọn kì í sin lọ́n nínú sáré à ń bọ́ sí bọ́sí ìjọ gbẹ̀ndàlùkìyàm kí ló wá retí tí òun fi sọ pé kó ọmọ bọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn nísìn nítorí pé àti nǹkan ń ṣe àsìkò àti pé kò ì ń sọ pásíkò àdéhùn tó ń bọ́ lọ́wọ́ bá ṣe pé ìgbà tó wọn bẹ̀rẹ̀ sí ní sin lọ́ọ̀nì kò ì tí ì pé àdéhùn ni wọ́n mọ̀ tó ṣe ìjọ òní wọ́n mọ̀ tí wọ́n kò láyé ìgbà ìdágbére fẹ́ni kankan òjijì ni kú máa mú yàn gbogbo ẹni tó kú lónìí wọn ò mọ̀ pé àwọn kú lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn lọ́lọ́dẹ ọdún mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá ogún ọdún sóni táwọn ọmọ pọ́ni làwọn kú bẹ́ẹ̀ náà làwọn tó kú lánàá táwọn àjẹta náà yàtọ̀ ẹni tó kú lọ́la gan náà yàtọ̀ òun náà máa rò pé àwọn máa bẹ lọ láéláé nì ṣé àárẹ̀ nìkan kọ́ ni máa já kù òṣì nìkan kọ́ ni máa jẹ́ sábàbí kù ogbó nìkan kọ́ ni máa jẹ́ sábàbí kù ọmọdé kékeré tó gbádùn tó lálàáfíà tí kò ń bẹ lápá rẹ̀ tí nǹkan kò ṣe rárárárá àwọn awó sùúrù tí wọ́n nígbà tí arúgbó kùjọ́kùjọ́ tẹ́gbẹ́ fún ni kò ní kú fọlá ń dé ni yóò sì tún sáré ó lè tún sọ fún ọdún sí ó lè tún sọ fún sí torí pé àkọọ́lẹ̀ ní kálukú ń báyìí ìwọ àwọn àmọ́ àkọọ́lẹ̀ àwọn máa ń tọ́lọ̀ báwo ló ṣe dáa tó báwo ló ṣe burú tó ṣé wọn náà lọ yẹ kó ọmọ wa fi oríire rẹ dọ́là wọn lọ yẹ kó ọjọ́ tílẹ̀ ayé ọ̀parẹ́ tí ọ̀parun ni ọ̀parẹ́ kìí ṣe nítorí tí ẹ torí mọ̀ kí ni olójú kan fìtínà ńlá fún gbogbo èèyàn ẹ̀rù jẹjẹ fún gbogbo ọmọ adam ṣé ìyá aburú ni aburú torí pásítọ̀ tọ́lọ́ sọ pé yọ ìpín ìrètí wa ní ìgbà tí fitinà ibà dé ẹni tí o ti gbàgbọ́ tẹ́lẹ̀ tó ṣe é ṣe kọ́ gbàgbọ́ mọ́ndánà dajal tó máa kúrọ́ pera rẹ̀ lọ́lọ́ dajal tí gbogbo àwọn amúnáfíà ayé àti gbogbo kèfèrí ayé tí wọ́n máa dàtẹ̀lé lẹ́yìn bí wọ́n lọ́wọ́ wa àti ẹ̀dúpẹ́ wọn náà ti wa ńlẹ̀ àti ìgbà yìí àwọn ẹni tí wọ́n mọ̀ ní kèfèrí àwọn ẹni tí wọ́n mọ̀ ní abatẹnijẹ́ wọ́n ò tẹ̀ wọ́n ò tẹ̀ tàwérò nínú ẹgbẹ̀rún gbèjì ọmọ èèyàn múmi ní nìkan ní orí tí wọ́n kọ́ sí lórí pé káfíìr kèfèrí lélẹ́yìí ṣùgbọ́n àwọn kèfèrí ayé gbogbo wọn lórí àwọn mùnàfìkì ayé wọn lórí àwọn ọ̀daràn àwọn onírí àwọn múmi ní nìkan ní orí ok ẹni tí ń pe ara rẹ̀ lọ́lọ́ tí ogun lọ́gbẹ̀yìn ó sì tún tẹ̀lé pé wọn náà lọ́lọ́ torí wọn máa bí pé kí lóò àpẹẹrẹ níta fi ọmọ kọlọ ni ọ yọ pààyàn ẹni tó pààyàn yóò tún ní kó dìde yóò dìde à kí ló tún àwọn mọ̀nàfíkì ó pé bẹ́ẹ̀ ni olúwa àwọn lọ́wọ́ yìí yóò mú èso yóò lọ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì ní kó máa lẹ́sẹ̀kẹsẹ̀ yóò lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ní kó bẹ̀rẹ̀ sí

ìgbẹ́ndé alùkìyàmà sẹ́gbẹ̀ndé alùkìyàmà lẹ́ retí kótó di pé ẹgbàgbọ́ wọ́n ti àtú ẹgbẹ̀hán wa amọ́rù ìgbẹ́ndé alùkìyàmà burú jù olókòrò jù subhanallah ẹ̀ máa inú ìròyìn jọ gbẹ́ndé alùkìyàmà ni òun náà lọ́jọ́ tó ṣe pé la yanfa'u nafsan imanuha lam takun amanat min qablu aw kasabat fi imaniha khayra. ọjọ́ yẹn oní ọlọjọ tí gbàgbọ́ kan ní ti ẹ̀mí kan láǹfààní ọba gbàgbọ́ kó tó dijọ́ gbèǹde o gbogbo gbàgbọ́ tí ọba sọ pé o ṣe lọ́jọ́ yẹn kò lè gbogbo emiti tí o sì ti sàǹfààní rere lára àgbàgbọ́ rẹ kó tó kò sàǹfààní rere kan tó tún lè ṣe lára ńlá ẹnìkan kì í sọ pé náà lèmi wọn àsìkò kan ni wọ́n lò nínú ọjọ́ yẹn láti kéde pé mo gbàgbọ́ kó tó di pé sìrò kàn mí ẹnu bẹ̀rẹ̀ sí ṣe àwọn náfìlà rẹpẹtẹ ni kí n ṣe sùyàmù rẹpẹtẹ kí n jẹ́ni tí yọ̀yọ̀ zakat rẹpẹtẹ à ayé lọ mà ó ti parí gbogbo ẹni tí bá ti lọ wọ́n gbàgbé àgélẹ̀ ni gbogbo ẹni tí bá ti lọ wọ́n ní mẹ́ni gbogbo ẹni tí bá ti lọ wọ́n ní kówó lọ́wọ́ ọba ti lọ ti lọ nìyẹn kò sí hajj máa kò sí zakati máa kò sí suyamu ma, kò sí sọláàtì máa kò sí imani kò sí tawhidi ká má tí wọ́n tún ní kò sí máa ẹ̀sìn tó ti gbélé ayé sí lọ́wọ́ àgbà. kí wọ́n dé tá àkókò ní sinlọ́hún sàn lójú méjèèjì ní òní ká má jẹ́ ọ̀yọ́ la ẹ má jẹ́ apásìkò ṣòfò ká apásìkò ráàlì pé lọ́kùn tún padà bọ̀ ìbáṣepẹ́ wọn a máa lọ́kùn tún padà bọ̀. bí bàbá rẹ tó kú lẹ́nu lọ́lọ́ básìkò ọ̀bá sì tó fún láti padà bàbá tó bí bàbá àwọn àwọn ti kú ti pẹ́ díẹ̀ ó yẹ káwọn ti padà básìkò tiwọn náà pé bàbá ńlá ọ̀kankan ọ̀padà o ó túmọ̀ sí pé àtàkàtà tí wọn bá tó tán ayé gan alámàlà ló lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ti kú ti kú kò sí ìdíje kan fún mọ́tòjọ́ gbẹ̀ndà kìyàmù. ọ̀gá wa nabi muhammed sallallahu alaihi wa sallam ló fi ń la eléyìí ló fi ń la ayé wa nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó kún régé ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma èmi ò la ẹni tí lè ọkọ̀ọ̀kọ̀ lanu fún tí ó jáde kúrò nínú ọ̀lẹ̀ lọ́jọ́ ogbende alùkìyàmù kótó dídọ́ gbẹ̀ndé kò sí olúwa rẹ̀ tí ó jáde tí ọba ní ayé àtúnwá kan wà àbí kíní kan já kúdà ayà ọba mú wọn wà irọ́ lásán ìgbàgbọ́ àwọn kèfèrí lásán àwọn tí ó dá nǹkan kan mà lárugẹ agé ẹ àkúdà ń bẹ ẹ bàbá ó ti ọmọ tí ń bọ̀ ọmọ ló gbé lọ́wọ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ sọ́kọ̀lọ́kọ̀ máa rán ọmọ rẹ̀ sáà nílé ayé tí wọ́n gbọ́ ma ọwọ́ akutọ́ wa gbọ́ ma lọ́wọ́ àwọn arọ́ burú ẹni tó bá ti kú ti kú tó àbá gbà kó fẹ́ ṣe mùsùlùmí ẹni tó bá ti kú ti kú kò sí ọ̀sẹ̀ jáde ó ti jọ gbẹ̀ndàlù kìlámù eléyìí ní gbàgbọ́ táwọn mùsùlùmí gbogbo àwọn gbàgbọ́ yóò bá tẹ̀ àwọn mùsùlùmí wa àwọn àlọ́ burúkú yìí náà ni ẹ̀yin ọmọ pé ṣètọ́ni lágbàá ni ṣètọ́ni lágbàá láì sí ìkú yín ṣètọ́ni lè gbọ́rọ̀ yín wọ̀ kọ́ lọ yọ títọ́ àwọn olólùfẹ́ yín àbí kọ́ lọ yọ títọ́ àwọn ọ̀tá yín kọ́ lọ sọ̀rọ̀ lóhùn yín láì fẹ́ pẹ́ tìkù. táwọn ọmọ pé àwọn ọlọ́yọ̀ máa ṣe lọ́nà tó máa jẹ ọ̀dọ́ tó ń tẹ́lẹ̀ o. èmi ọlọ́ọ̀bì kankan náà ṣètọ́ni ti gbáwọ̀ rẹ̀ wọ̀ ó ti lọ́ọ́ bẹ̀rù kankan wò ló kọ rẹ̀ àìmọye rẹ̀ ambọ̀tìbọ̀tì kò ti wá ṣètọ́ni ah, o agbára kọjá àbíkẹ́ àfọ̀ àmọ́ agbára rẹ̀ sọ́mọ̀ níwájú àwọn olùgbàgbọ́ òdodo nítorí kò sí bí okun ṣètọ́nù ti lè yí tó tí àwọn múmìnì tí wọn ò ní fi àlòkù ọbẹ̀ tí wọn ò ní fi gé dànù. akramakumullah gbàgbọ́ mùsùlùmí nìyẹn o má tẹ̀ra rẹ dànù àyè kan tọ́lọ̀ fún wa kò ju pé ìgbésí ayé tá a lọ lè jóná wàláhì tó ẹ̀ bànú. bọ́ọ̀lù àyòsí tó fi lè ṣàtúnṣe mà àyòsí tó fi lè tọrọ àforíjì mà àyòsí tó fi lè bẹ́ẹ̀ lọ mà ó ti lọ ó ti lọ ni torí ẹ ẹ má jẹ àjọ jẹ pé ọ̀kan nínú àwọn nǹkan tó burú tó bàjẹ́ ìlà retí ó tó di pàṣẹ tọ́lọ̀ alimami Tirmidhi rahimahullah àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde wọ́n gbé jáde gbọ̀nà kan eléyìí tó ṣe pọ́ gúnrégé Ànábì sallallahu alaihi wasallam kìlọ̀ fún wa. kama jẹrù owó kama jẹrù ẹrù ilé ayé kama jẹrù nǹkan ilé ayé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wá a ti gbàgbé ọlọ́run ayé ayé ayé nìkan iná lọ̀pọ̀lọpọ̀ nù wa ńlá ń wá ọgọ́rọ́ wa ọgọ́rọ́ wa pé gbogbo pàǹtí pàǹdà ayé yìí. kò síbi tá a gbé lọ kò sì lè wúlò fún wa tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmà tá a bá ti kù láti lò lọ́nà tó dáa. anabi sallallahu alayhi wa sallam ó ń ṣépè fáwọn ẹrú ayé ó ní ta'isa abdud dinar ta'isa abdud dirham ta'isa abdul qatifa in a'tiya radi wa in lam rawahu al-Bukhari anabi sallallahu alayhi wa sallam ní orí bọ́ọ̀jẹ tiẹ̀ tani ẹrú owó wúrà orí ibùkọ́jẹ tiẹ̀ tani ẹrú owó fàdákà ẹrú àwọn aṣọ iyebíye ìyẹn ni pé nínú ilé ayé wa tá a àwọn èèyàn kan wà tó yẹ pé ẹrú owó làwọn ẹrú owó bí ṣe ń lé owó lọ́tún ní ọmọ lé owó lọ sí òsì bí ṣe ń wá owó lọ sí jìnnàjìnnà kò tún ní fi tìtò sínú alẹ́ gbogbo ronú rẹ̀ láyé yìí gbogbo àfojúsùn rẹ̀ láyé yìí owó náà ni kò lè bẹ́ẹ̀ kankan sí àfi lórí owó kò lè mẹ́rin kankan lọ́tà àfi lórí owó owó owó owó ni bẹ́ẹ̀ ti lórúkọ ọ̀rọ̀ owó náà ni wọ́n máa sọ gbogbo ọgbà ìwọ́tọ̀ wá wà tó orí kọ̀ yẹ kó kù àáràdọ́ yẹ pé àfojúsùn ńlá tó nínú tọ́lọ́run bá ti ṣe tọ́wọ́ rẹ bá ti bá kọ̀ yẹ kó kú torí tó bá yẹ pé tá a bá ráyé àráyè láyé àní lọ́mọ́ni ìwọ ni kakọ́lọ́ kọ̀kọ́ ṣe wèrè wọ́wọ́ gbogbo wa làbá wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n rí gbogbo bó bá tilẹ̀ wù kọ́ pàtó ó kú ó filẹ̀ náà ò níbi kankan tó mú lọ ọ̀wọ́ àwọn abáyé tó ń lò bíntín rondo báyìí iná ló lò tó fi lọ. sọ́kí àwọn ọ̀sẹ̀ wà yọ lórí ibú sí nítorí owó. ìwọ àlẹ́dà rẹ̀ ọmọ bí èèyàn ṣe lè jẹ́rú owó. àmọ́ bó ṣe lè jẹ́rú dúkìá lé ayé ẹ ṣàlàyé fún wa torí káwọn ọmọ sì túmà. ànábì ni bí èèyàn ṣe dẹrú owó tí dẹrú lé ayé nì. wọ́n ní tí wọ́n bá fi lè fún lówó wọ́n bá fi lè fún lẹ́rù lé ayé yóò dùnnú sí ọ yóò yọ́nú sí ọ yóò máa bẹ yàn ní ọ láti dọ́tò ti wà láyé ohun òréyìn rẹ bíi tiẹ̀ rí. tàbá wọ́ọ̀dì ẹ̀rí pẹ̀ ní wa lọ dìnnà kí ló dé òbí gba tiẹ̀ kí ló dé tó fi jẹ́yàn rẹ kí ló dé tí òbí jẹ́yàn abúlé rẹ nítorí pé ó rí nǹkan lé ayé gbà lọ́wọ́ rẹ̀. tí wọ́n bá ti wá fún tí ò rí nǹkan lé ayé ń gbà lọ́dọ̀ rẹ̀ yọ̀ọ́ ra jẹni tó ti pé kọ̀ sí ọ tọ́ba ní kó sọ lìyàn abújù láyé ìwà lò. ọ̀pá lọ́mọ ọgbà ìyàwó rẹ̀ òòrí pọ́pẹ́ dáa fún kó dínà ma àmọ́ kò rówó ayé yìí gbà lọ́wọ́ rẹ̀ àìrówó ayé gbà lọ́dọ̀ rẹ̀ ní òjò wọn lọ́jà ẹ̀yin àwọn onísìn nínú ìgbésí ayé àwọn èèyàn ń bẹ láyìíká kálukú ń gbé tó jẹ́ pé bọ́lá ń ti ọwọ́ làwọn iṣẹ́ ọwọ́ tọ iṣẹ́ ọwọ́ tọrọ ìwọ ni kọ́kọ́ lọ mọ́ àwọn ẹni tó mọ̀ pọ̀ bàjẹ́ láwùjọ wa nítorí pé àwọn àwùjọ tiwa wọ̀nyí iṣẹ́ táwọn èèyàn mọ̀ jù wọn náà níbi iṣẹ́ bíríkìlẹ́yà iṣẹ́ káfíńtà iná kóra wọn sí ọlọ́wọ́ akádàrá pé ìwọ nílẹ̀ kan ọwọ́ afẹ́ bẹ̀rẹ̀ sí ní malé sórí ó sì má bíríkìlẹ́yà ogún ọmọ káfíńtà ọgbà kò sí tàbí ṣùgbọ́n èèyàn kan náà lọ́ọ́ pè èèyàn kan lọ́ọ́ pè torí tó bá ní bíríkìlẹ̀ yọ gúlẹ̀ ọ̀bà pè sísẹ́ ọ ilé mélòó lọ fẹ́ kọ́ wọ́n tó fẹ́ kọ́ ojúlé mẹ́ta tó o sì fẹ́ kàn án kọ́ ọ máa rọra gbébẹ̀ pé ọ̀sán ju ká máa sùn títì lọ ẹnìkan tó ọlọ́pẹ̀ o ó ní wọ́n yọnu sí ọ yọ máa wò pé ọ̀bọ̀ tó ń yọ nǹkan kan náà ni wá lọ́sọ̀kọ́ ló pe sísẹ́ yìí àti pé náà àwọn

tí o bá ti máa tara rẹ rówó a'udhu billahi minash shaitani rajim o rí ọmọ ẹ̀yà rẹ tó ń tètè lọ ni yóò máa katọ́ sí ọlọ́run ni yóò máa wọ́pọ̀ èmi mo bá yín rán yìí tẹ bá tún wọ mi èmi náà mo rán yìí tẹ bá tún wọ mi à bọ̀dá kálọ́ bá yìí télọ̀ pọ̀ láyè bí wọ́n ṣe jẹ́ télọ̀ lẹ́lòmí náà jẹ́ télọ̀ sóbì yẹ kẹ́ ẹ máa gbá sọ fẹ́ ẹ̀yin bọ̀dá mi ẹlòmí náà bà ń lára ni. Ah ajẹ́ pé bọ̀dá yìí ọ̀dà bọ̀dá bú ẹ̀bẹ̀ mi sẹ́ yọ̀wọ̀ àwọn ọmọ fẹ́tọ́ rẹ sọ màmá màmá àwọn bàbá bàbá ẹ̀wọ̀n tí bàbá ṣe tẹ̀sí bàbá ṣe dáa tẹ̀sí bàbá ṣe dáa. ọlọ nítorí pé kí ni kò ró lára rẹ ń bẹ o àti rí méjì tó ń ràn o ẹyọ kan tí ò ràn lọ́fẹ́ dá wàhálà alẹ́ báyìí torí àwọn ẹrú ayé pọ̀ àwọn ẹni tó jẹ́ pé ayé lásán ni wọ́n mọ̀ wọ́n ti pọ̀ jù torí ẹ̀ ẹni tí ọba máa bùn lówó náà tí ìdí máa gbà lọ́dọ̀ rẹ̀ tí ó ṣàdúrà sílẹ̀ òkun tí ọba fẹ́ mọ̀ bẹ́rù owó bí ìṣẹ́rù owó ìwọ jẹ́ káwọn àgbà kan tún wá kọ́ mọ́fi kọ́ bọ́ lọ ìwọ tó gbọ́ dúndùn ọdájú pọ̀ gbọ́ kíkan tọ́ba ti jẹ́rù owó sóbílẹ̀ ayé ti ṣe rí nù jàmá anábì sallallahu alaihi wasallam ó ń ṣépè fún wa àwọn jọjọ́ ilé ayé nìkan ni wọ́n fa ni wọ́n fa láàfù ó ní wọ́n wà máyà bẹ́ẹ̀ bá fẹ́ mà kíkẹ́ wọn yọ ọ́nú sẹ́nìkan kó ń tì wọn sáà máa fún wọn lówó bẹ́ẹ̀ bá fẹ́ mẹni tí wọ́n ń bínú sí ẹ ṣèwádìí lọ́dọ̀ àwọn ẹni tí kìí fún wọn lówó. akaramakumullah ayé darí nǹkankan ni tó yẹ pé awa bẹ̀ àmú nǹkankan wa bẹ̀ àtúní mú nǹkankan lọ nǹkan tá à ní mú lọ síbi kankan ó sì lè jẹ́ pé lórí rẹ̀ láti máa sọ̀rẹ́ ó sì lè jẹ́ pé lórí rẹ̀ láàmúra wa lọ́tàá kò yẹ kó rí bẹ́ẹ̀ lópin ìgbà tí imáni bá ń bẹ pẹ̀lú wa. ó wá nínú àdìsí kan ilé ìta lọ́bi sallallahu alaihi wasallam tó ṣe pé ó fi hàn wá létí ó fi dẹ́gbà wá gidi kíká sọ́ra ẹ̀rí pé inú ilé ayé àyíká bá lówó nítorí nínú wa máa sáré wọn náà ní ká kọ́lé málé ká kọ́lé málé ká ra lẹ̀ málẹ̀ ká nílé níbí ká nílé níbòmíì bẹ́ẹ̀ máa ti ṣe ń ròyìn pé onílé láwọn ìlú ńláńlá bẹ́ẹ̀ àwọn èèyàn máa wò pé olówó ńlá ni ọ́ èso olówó kékeré ẹ rí i pé ẹni ọ̀gá sì lówó débi pé ọmọ kọ́lé wọ́n máa pèsè olówó wọ́n kúkú lówó ilẹ̀ dá ọ̀rà àwọn ìbọn ti tọ́ kọ́lé àdìsí wa báyọ̀ ẹrù anábì ní kullu nafaqatin yunfiquha al-'abd yu'jaru 'alayha gbogbo owó tó bá fi lè ná ọlọ́run fún ya lórí ẹ̀ àfọwọ́tẹ́ bá ná lórí pẹ̀ǹkọ́lé gbogbo owó ẹ bá ná láyé ẹ láti tọ́jú ara yín ẹ láti daṣọ sa yín lọ́rùn ẹ láti tọ́jú aya ẹ láti tọ́jú ọmọ ẹ láti daṣọ sí wọn lọ́rùn láti bàtà sí wọn gbogbo ẹ̀ ládàá lórí ẹ̀ àyàfó tẹ̀ ná lórí à ń kọ́lé à ń kọ́lé à ń kọ́lé tá ló ń kọ́ fún kò sí ládàá lórí ẹ̀ àyàfi tó o bá gbé gbabi tó da pé mo kọ́lé yìí kalẹ̀ fáwọn òrukàn kan máa gbé bẹ̀ ó ní ládàá mo kọ́lé yìí kalẹ̀ pé mọ́sálásí ni káwọn ẹrú ọlọ́wọ́ máa sin lọ́nbẹ̀ wà gba ládàá mo kọ́lé yìí kalẹ̀ wíkẹ́ kọjá ẹni tó ti pọ̀ wọ́n máa fi háyà àwọn gbogbo ọgbọ́n lọ́dẹ̀ níbẹ̀ wọ́n máa fi tọ́jú àwọn ọmọ tí wọ́n á kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ọmọ àgbà ládàá mi. a pé ilé mi lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún mo nílé tọ́gbọ̀n ládàá ò lọ́gbà mi ládàá rọ̀ o. eléyìí ó dàbí pé ọ̀ ń sànù aláìní èyí ó dàbí pọ̀ gbẹ́ kànga kalẹ̀ èyí ó dàbí pọ̀ gbẹ́ bọ́ọ̀ káwọn èèyàn wá mú mi ẹ̀ mọ́ mi tọ́pọ̀lọpọ̀ mú mi láwọn gbèríko gbogbo omi tó yẹ pé oríṣiríṣi àrùn oríṣiríṣi àràn ló lè tara rẹ̀ yọ síyàn so ìwọ wà lọ gbẹ́ kànga bẹ́ẹ̀ no ó tiẹ̀ ó tiẹ̀ sátìkó ọgbẹ́ bá o ó tún sọ̀nà fi máa fi ẹ́ńjìnì fà ń à ah, ládàá láéláé sẹ́yìn lónìí nínú owó tó ná dànù nínú owó tó ná lọ́pọ̀ lásán tí ò ní túmọ̀ èló lélẹ́yìn jẹ́ wọ́n bá mú mi yẹn gbogbo àwọn kan tí máa sẹ́kù nù jàmá gbogbo àdúgbò kọ̀ọ̀kan ilé lọ. kọ̀ọ̀mà kó lọ́kọ́ lọ́ máa lò lọ́ irọ́ lásán. so torí ẹ̀ ní nínú òfin ẹ̀sìn Islam wọ́n nìkan tá a bá sì tó yẹ pé orí wa nìkan làǹfààní rẹ̀ ọ̀ma kódà kó jẹ́ pé sẹ́ẹ̀jọsìn ládàrẹ̀ kì í tó àwọn nǹkan dáadáa tọ́lọ̀ ní ká ṣe téèyàn méjì mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ jàǹfààní rẹ̀ ntẹ̀yàn púpọ̀ jàǹfààní rẹ̀ ó ní ládàá fún yàn ju èyí tàǹfààní rẹ̀ ọ̀ma lórí ìwọ nìkan lọ. tí àpèjúwe ní ọlọ́run fún wa lówó abá sí ọmúra iṣẹ́ dáadáa ni iṣẹ́ dáadáa nítorí pé dáa máa ń ṣe ọmúra lé ọmúra ọmúra lé ọmúra ọmúra lé ọmúra hajj lé hajj hajj lé hajj ọlọ́run máa fi lé òṣì jìnnà gẹ́gẹ́ bọ́lá ń ṣe máa fi tí máa fi lé kò lè tó ládá tẹ́ gbà tó bá jẹ́ pé ẹsẹ̀ nǹkan kan tẹ́ǹfààní rẹ̀ jẹ́ kárí kárí ilé kárí oko. bí àpèjúwe ní ìsìn mọ́ṣáláṣí lẹ kọ́ lẹ̀ gbogbo ẹrú ọlọ́run wá sí lọ́nbẹ̀ ládá yẹn pọ̀ kẹta lẹ gbé kalẹ̀ gbogbo ẹrú ọlọ́run pọ̀ mí bẹ̀ wọ́n bù mú wọ́n bù wọ́n bẹ̀ wọ́n bù sí ẹgbà ládá bẹ̀ ládá yẹn ọ̀pọ̀ ju etí ọ̀ma torí ẹ jẹ́ ká máa wo kí lèmi náà lè ṣe kí n tó lọ tí ládàá rẹ̀ tí ó máa sàn tí ládàá rẹ̀ ò ní mọ lórí èmi nìkan ẹ̀yin wo àwọn lẹ́tà ń sọ Ànábì sallallahu alaihi wasallam mi sọ pé gbogbo ń tẹ́ ẹ bá náwó sí lẹ́yìn máa gba ládàá lórí ẹ̀ yàtọ̀ sáwọn lẹ́tà ń kọjọ níjọ́ tẹ́ bá kú àwọn lẹ́tà ẹ̀ kọjọ sẹ́wọ̀n káwọn ọmọ kálukó ti máa ojú sun èdè ọ̀bà mú kálukú ti máa wò pé tọ ilé tó wà ń bí báyìí kí ni kó sì jẹ́lé ẹyọ kan náà wọ́n lè tún máa jà sí yàrá yàrá ni gbogbo ẹ̀fá ọ̀kẹ́lẹ́ máa fẹ́ yàrá tẹ̀gbẹ́ mẹ́rin torí bẹ́ẹ̀ bàbá máa jókòó sí lójú ayé wọn ẹgbọ́n ó kún máa wá ní kó tó kú. yàgbọ́ sí mo fẹ́ẹ́ títọ́ pọ́kà rẹ̀ báwo bá lọ gbogbo ó ti kí nípa ẹ lọ́ bá ti ọlọ́run bẹ́ẹ̀ ni ìkàgbá tó ọ̀pẹ́ kalẹ̀ ọmọ pékin ó pè amámu mi máa ń gbà bàbá ẹ ti kú bàbá rẹ gbẹ fún gbogbo ayé ni ẹ wo agbára tẹ ti fún àwọn nǹkan ọkọ ìjà ti lè yín lásán gbogbo ayé ọlọ́run ti ń sàǹfààní bẹ́ẹ̀ àwọn òní fẹ́ kí ládà yàn tán fẹ́rẹ̀ ọlọ́run tó gbẹ kalẹ̀ wọ́n ní fẹ́ kí ládà yàn tán fẹ́rẹ̀ ọlọ́run tó kọ́mọ́ kíláàsì yàn kalẹ̀. àmàlẹ́ tiẹ̀ àwọn ọmọ lè gbá gbàdàgodo pọ̀ gbèsè wọ́n sọ pé tọ̀ ní ń bẹ́ẹ̀ náà rọ lẹ́yìn ni pé àwọn àkànfẹ́ kan pin àwọn kan ọ̀fẹ́ pínpín kọ́mọ́ àjẹ pé lẹ́yìn ní òkùnkùn yá wá ẹja àti pa. bí ẹnìkan nù wọ́n ní bàbá wọn kú bàbá fi lélẹ̀ àwọn ọmọ kan wá ń sọ pé ẹja pin ẹja pin àwọn bọ̀dẹ́ kan sọ pé àlè pin nítorí pé àwọn ìyàwó bàbá wọn pọ̀ a sì lè sọ pé a fẹ́ pin torí pé àwọn aráàgbọ̀n bòmíì nínú àwọn ìyàwó bàbá wa yìí wọn ò fẹ́ kọjá pínpín. so lẹ́yìn tí wọ́n wí tí wọ́n wí wí wí tí wọ́n gbọ́ ọ̀kan nínú àwọn ọmọ bá jí lóru àtó jí lóru ó sì gbé pẹtiróòlù lòun bá fi pẹtiróòlù wọ́n bá dàlù gbogbo ilé lẹ́yìn tó fi pẹtiróòlù wọ ilé tí wọ́n bá sáná sí ilé ló kúkú àlàńjà bàbá kúkú tó sáná ní ìsìn òsìnmi ọlọ́run ní káwọn ẹjọ́ wà nù lé bọ́ nítorí pé ńgbà tí ilé bẹ̀rẹ̀ sí ní jó èéfín ká gbogbo lẹ̀ so ṣé wọ́n lè wá lọ wọ́n ṣe wọ́n lè dáná sí mọ́ṣáláṣí bá ṣé ẹnìkan lè lọ dáná sí kàǹgá bá ń pè kí nígbà tí èsì pórí èèyàn dàrú torí ẹ̀ ti jẹ́ pé gbogbo ń tẹ̀ náwó sí lẹ́gbàládá tó tí ò bá jẹ́ pé náwó láti sẹ́lọ̀ yàtọ̀ báwọn eléjà ń pọ̀ kò sí ládàá kankan bẹ́ẹ̀ kò túmọ̀ sí kọ́ ọmọ kọ́lé o kọ́lé o ilé rẹ kọ́ lọ kò túmọ̀ sí kọ́ dádúró má dádúró má kọ́ lọ torí pé yáyà ọ̀dà fi kọ́ yẹ pé wọ́n lọ nílé o àmọ́ tó bá lánìyàn tó dà sílé tó tún kàn ọlọ́run ẹlẹ́dàá wa láàánú ó tún lè fún ọ ládàá lórí ẹ̀. akramakumullah anabi sallallahu alaihi wasallam ó fi ń yé wa pé ká má sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé o bàbá sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé agbára rẹ̀ ó gbé wa o torí ilé ayé máa tàn yàn jẹ ni o ayé yìí èjì àrònú pákó Ànábì ní kun fi dunya ka annaka gharib aw abiri sabil máa gbélé ayé bí àlejò àbí arìnrìn àjò àlejò kìí jókòó síbì kan kó jókòó kọ́ nàṣẹ àlejò bá débì kan ẹ pé. ìjókòó ti ẹni tó ṣe le lè yá lọ́la ó sì lè yá lọ́túnla kódà ó lè yá lẹ́sẹ̀kẹsẹ̀ ìjókòó rẹ̀ ni ó jókòó. arìnrìn àjò kéè lọ síbì kan kó wá wá ṣe nǹkan tí ó máa tọ́ka sí pé ní àfi tó bá fẹ́ fi bẹ̀rẹ̀ bùgbé. so bẹ́ẹ̀ náà lọ yẹ ká wà nù ilé ayé gbogbo pé àyè sọ àmọ́ bí ìlà àgbà ibi náà láti lè ṣiṣẹ́ tí ó jẹ́ arọ́ náà lọ. ẹ má jẹ́ asọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé ilé ayé máa tẹ̀yìn ajẹ́ bí arìnrìn àjò àbẹ́ni tó ṣe wípé ọdí àlejò bẹ́ẹ̀ lọ yẹ ká wà nínú ilé ayé. ẹ má gbàgbé pé ọlọ́run ní inna ila rabbika ruj'a sáájú ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ nìbò padà sí ọ nínú àyà inna ila rabbikal muntaha ọ̀dọ̀ Ọlọ́run lọ̀rọ̀ yín ọtàn sí. ọ̀dọ̀ wa wa njẹ o ti wa láǹfààní láyé lọ́rùn ni ẹja gbajúmọ̀ njẹ o ní wúlò fún ẹja jáwọ́ mbẹ. anabi sallallahu alayhi wa sallam ó ní min islami almar'i tarkuhu ma la wọn bẹ nínú dáadáa ìsìláàmù èèyàn kéèyàn fi gbogbo ntí ọba kàn yàn kéèyàn fi sílẹ̀ wọn ẹlẹ́dàá wa là ń bẹ̀ kódà kókó fi wá mànà níta ṣe tá a fi soríire ọlọ́run fi wá ṣe kóńgẹ́ rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa má ṣe wá lẹ́ni tó ṣe pé ilé ayé yìí òun náà ni ó sọ̀rọ̀ alẹ́ fún tí òfin wa ní rere kankan jẹ lọ́la gbẹ̀ndà ọlọ́run dàkún ṣe wá lọ́mọ àlìjánà aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليم كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله نرجونا قان رئيسا أدك ما داري بين إنك متى أبيونا متى لا لقنا وانكسي أنا كوكو هنا نتولن سيلتو تي تي تي تي rẹ̀ sì fojú hàn gbangba tó sì yé wa pẹ́tọ́ lélẹ́yìí nǹkan ẹlẹ́kejì òun náà ní tọ́lọ̀ ṣe léèwọ̀ títí dé rẹ̀ tó fojú hàn gbangba tá a náà sì mà pípé ìwọ̀lé lẹ́yìn nǹkan ẹlẹ́kẹta òun náà dojú sùnyàn ṣé ẹ̀tọ́ ni àbí èèwọ̀ ẹ̀ ní sáláì máa ṣàkíyèsí nínú ìgbésí ayé nǹkan yìí tọ́ àbí ọ̀tọ̀ nǹkan yìí lójú ọ̀nà pé àfẹ́ lùgbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa dáadáa la fẹ́ ṣe àfẹ́ ṣàìdá òun náà ni pé ètí bá ti ń sú wa lójú nǹkan pàtì ká má rìn sí gbèrígbèrí bẹ̀. anábì sallallahu alayhi ila ma la yuribuk tó ń ṣe ọ́ ní ìròyìnròyìn pàtì lọ sí di òsì ọ́ ròyìnròyìn. nínú النبي ní إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه النبي صلى الله عليه وسلم أن إذا ní أن تجد تفوجها إن تجد ديوانا تفوجها láàrin méjèèjì àwọn nǹkan tó dojú sùn yàn ń bẹ láàrin méjèèjì eléyìí tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò mọ nípa rẹ̀ wọn ò sì mọ kí lọ́yẹ ká ṣe nípa àwọn nǹkan tó dojú sùn yàn yẹn ẹnikẹ́ni tó bá ti lè sá fún àti ṣubú sínú tó dojú sùn yàn onítọ̀hún ó ti wá àlàáfíà fún iyì àti ẹ̀sìn rẹ̀ ó ti sọ ẹ̀sìn rẹ̀ ó sì ti sọ iyì rẹ̀ amẹ́ríkà ní tọ́ba ti lè ṣubú sínú àwọn nǹkan tó dojú sùn yẹn ẹ́ ó ti ṣubú sínú tọ́jú ìwọ̀ ó bíi dáradára ni tí wọ́n sọ pé ọ̀ gbọ́dọ̀ dára wọnú ọgbà yìí má dára wọnú ọgbà yìí ó ló ń gbọ́ àtọ́gbọ́ ìkọ̀gbà nítorí pé di abájọ ni pé ọwọ́ bẹ̀rẹ̀ sí ní dára ní àyíká ọgbà tí wọ́n ní gbọ́dọ̀ ìdára láyìí kan ọgbà tí wọ́n náà gbọ́dọ̀ dá wọ̀ kò sí tàbí pé ẹran wọ̀lẹ̀ ẹran ọ̀gbọ́ká ẹ̀ tó bá tó dìnnà dìnnà ibi tó dìnnà sí àyíká ọgbà lọ́ba ti ń ẹran ò ní lẹ́gbẹ̀rígbẹ̀rí ibi tí wọ́n fẹ́ kẹ́ dé ìwọ wọn nítòsí ibi tí ní kọ́ ibi tí ní kọ́ náà kájà nfààní rẹ̀ eléyìí tó dojú sú mi dínà sí gidigidi nítorí tó ọba súnmọ́ kò síta ọ padà ṣubú sínú àìdá náà ni. ọdọ o kálọ mọtìlẹ ayé wa tá a wà yí báyìí nǹkan tí ó tàn o kò gbọ́dọ̀ jẹ́ pé ilé ayé òun náà ní nǹkan tá a fojú sùn tá a bá fojú wàláhì ó di òmùlẹ̀ mọ́fò ọlọ́ni bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa ọlọ́ni kan fún sẹ̀mí ilé ayé lọ́la ni ṣùgbọ́n sẹ̀mí tọrún òun ló lórí òní ó sì sẹ́kù ọlọ́ni turiduna 'arada ad-dunya wallahu yuridu al-akhirah ẹrù ilé ayé lẹ́yìn wá ẹrù ilé ayé lẹ́ fojú sùn ọ̀run ńlọ́lọ́wọ́ bá sì ń fẹ́ fún yín torí ẹ̀ ọ̀dọ̀ wa wà o ọlọ́ni iná lẹ́dínà lárújú náà lè kọ́ ẹ̀ wọ́rọ́dù fi xayà ti dúnìá wọ́tọ́mà ẹnu bí ha wàlẹ́dínà hùmàn àn ayà tìǹà wọ́fìlún أولئك مأواهم النار بما كانوا يكسبون lọ́ni dájú àwọn ẹni tí wọ́n rán kan àti pàdé ọlọ́run tí wọ́n sì yọnu sí tẹ̀mí sílé ayé ọkàn wọn sì balẹ̀ sí pẹ̀lú ọlọ́run ọba ní àwọn ẹni tó ṣe wípé wọ́n fọ́nú fọ́ra jìnnà sí àwọn ayọ̀ ọlọ́run àwọn eléyìí ni iná yóò jẹ ibùpadà sí wọn látàrí ẹni tí wọ́n gbélé ayé wọn sí. ilé ayé dùn púpọ̀ ilé ayé a máa tàyàn jẹ púpọ̀ àwọn nǹkan mèremère wà nú ẹ̀ àwọn nǹkan tí fẹ́ máa mú ní mọ́lẹ̀ ọ̀pọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n gbogbo onílàákàyè kò ní jẹ́ kí ilé ayé kó fadùn rẹ̀ tó ń kò ní jẹ́ kí ilé ayé kó fa àwọn nǹkan mèremère tó ń tàn yìnrìnyìnrìn tó wà nínú rẹ̀ kó fi mọ́ mọ́lẹ̀ níbi àfisè tọ́lọ̀ ilé ayé tó dá ń sọ àwọn nǹkan mèremère wà ń bẹ àwọn tó ń tàn yìnrìnyìnrìn wà ń bẹ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ọ̀nì ló ń bẹ̀rẹ̀ yẹn nítorí tó bá ti lè sọ̀rọ̀ alẹ̀ fún tiẹ̀ bọ́ọ̀nù ẹni tó bá ń ronú àtúbọ̀tán ẹni tó mọ̀ pé sírò ń bẹ ẹni tó mọ̀ pé kọ̀ bẹ̀rẹ̀ ń bì kọ́ parí síbí àlùkìyàmà wà àwọn làwọn ẹni tí máa sọ́ra sí àwọn làwọn ẹni tí máa sọ́wọ́ àhù àwọn làwọn tí máa sọ̀rọ̀ sọ àwọn làwọn tí èfi ṣeré àwọn làwọn tó di tìrọ ọlọ́mú lọ́wọ́ méjèèjì àwọn làwọn tí máa ń tẹ̀lé tàn nàbì Muhammad sallallahu alaihi wasallam ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn làwọn ẹni tó sì jẹ́ pé gbogbo ọ̀gbà. inú palẹ̀mọ́ wọn wà torí pé a àárọ̀ ká má ra alẹ́ a alẹ́ ká má ra àárọ̀ ọlọ́run kò sí wa lólóríire ọlọ́run kò sí àforíjìn fún wa ọlọ́run kò sàmójúkúrò fún wa kó foríjìn wa kíkó tó pa wa kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó má dojú muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀nà lọ̀gá wa pátá yányá nínú gbogbo nǹkan òun lọ̀gá àwọn olùráyé sá ẹni tó kọ́ alẹ́ kọ̀ ńlá bá a ṣe ní sọ̀rọ̀ alẹ̀ fáyé táyé òfin ní wá di nǹkan tó kó bá wa tó ba tiwa jẹ́ ká má gbàgbé ẹ̀ nínú as wa torí pé ọlọ́run àtàwọn màlàíkà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe as-salatu fanabi wa alayhi wa alihi wa sallam kọ́lọ̀ àwọn ọmọlẹ́yìn ànábì wa muhammed kíkà máa rántí rẹ̀ pẹ̀lú àdọ́látù wa allahumma salli ala muhammadin wa ala ali muhammed kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid wa barik ala muhammadin wa ala ali muhammed kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid wa sallim tasliman kathira وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا انصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين حسبنا الله سيؤتينا الله من فضله إنا إلى ربنا راغبون ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر